من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت كم وراء بعلا نزلوا أنت رأيك يقوم أسوأ المعداء أيوة، ويفلوا ويفلوا أيوة، àbúkáwà àbúrà nílùú Muhammad ìfẹ́ ọlọ́nkọ́ ọba lábílá àtàwọn ará ríra àtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́n ọba kó fanú àwọn náà pẹ̀lú àwọn òbí wa àwọn àbúkáwà àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà ọlọ́mọdé àtàánú wa láyàtọ̀ kẹyàmà síra a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní شافوا عبد الرزاق ابن عبد المحسن الكدر قالوا باقوا ساري إن كنت ونقع بوي àdúrà ti ṣe àti ìṣúná ti ọlọ́run ọba ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀keje lábẹ̀rẹ̀ ní òwúrọ̀ insha Allah ẹ̀kọ́ ẹni tẹ̀lé òwúrọ̀ al-adilla dalatu ala fadli dhikr àwọn onírúurú ẹ̀rí tó ń tọ́ka sí ọlátẹ́bí kí máa ṣe rántí ọlọ́run ọba àwọn onírúurú ẹ̀rí tí ń tọ́ka sí kí máa ṣe rántí ọlọ́run ọba àfààní máa na àdíṣò zikir wà àzímù àjẹrò kàtíwájú ọlátẹ́bí fún ìṣe rántí ọlọ́run ọba àti ẹ̀sán tó ti gbówà fún بيان ما عاده الله لأهله من جميل الثواب àti tọ́lọ́n ti pèsè pẹ̀lẹ̀ fún ọdún máa ń sọ̀rọ̀ láti ọlọ́wọ́ ọba nínú àwọn ẹ̀sẹ̀ tó lẹ́wà wọ̀kàrí mi ma'ab àti bẹ́ẹ̀ tó jẹ́ àyè àpọ́nlé wọ́n ó sún àáfíà àti ìfúnfún tó rẹwà wàhánà àti nílò àìsí àti ìgbádùn ẹ̀mí ìgbádùn ثم قالوا سميع قالوا لنا يقول بشاي ولوبا ومر معنا شيء يسير من فوائده العطرة lẹ́yìn náà tó wá kàtíwájú àwọn díẹ̀ nípa àwọn àǹfààní ẹ̀ tó ní oòrùn tó yáyì àmárì rí ẹ̀kẹ̀rí ìmà àtàwọn èsù tó ti àpálé àyá ni a tó ti jiná wàwà kí ilẹ̀ àmìlà àtàkùnkùnkùnkùn fi dúnìyà wà láàfírọ̀ láyé àti lẹ́lẹ́kìyàmà kí yóò jìrẹ̀ jìrẹ̀ ìsìnà ọlọ́ọ̀bà ń bẹ̀ tí wọ́n lọ́kọ̀ọ́ لما كان الذكر بهذه المنزلة الرفيعة يقول إن الله سبحانه وتعالى لكسبائي لولاي درجة العالية أتيا أي تبائي فإن دلالة النصوص المبينة لفضله جاءت متنوعة أوان تقصي أوان ري ọmọ lórí rẹ̀ ó wá lórí ìfìlísì onírú orúgbọ́wá ọ̀kára màdíyà àti kùrán kẹrin àwùjọ ìkàfẹ́ àwọn ẹ̀rí wọ̀nyí wá nù kùrán alápọ̀nlé ní oríṣiríṣi ojú ọ̀nà nípa oríṣiríṣi gẹ́gẹ́ مجموعها وأفراد تدل على عظيم شان الذكر غير قدر gbogbo ẹ̀ lápapọ̀ rẹ̀ ṣe kọ̀ọ̀kan rẹ̀ ń tọ́ka títí ń bẹ àti gbangba ipò kíyàmà sinata ọlọ́wọ́ ذكر إبان ابن قيم رحمه الله في كتابه أتاوى باع ابن قيم رحمه الله أوصنو تكاسان في المدارج السالكين إتي أن الذكر يجب إنك يروبا ورد في القرآن الكريم على عشرة أوجه ذكر موعى أو القرآن بأنه رسل قرأ مجمل ثم أورد بعد ذلك تفصيلها لينا هو آخر عيا لك بريري قال رحمه الله وأطاع ابن كيم بايك الأول لا أقوم بين الطلبة الأمر به مطبقا ومقيدا الله تعالى كما سنتي الله مطبقا مطلقا إياه يمي تسنين وبعد بكرة aláàkọ́nù wọ̀fẹ́ni ẹlẹ́kẹ̀ẹ́jì náà yọ àndìdì ìdẹ̀lgáfìlà wọn nìfìyàní ó wá fún wa pé a má jẹun tí na sí òdì kejì rántí ọlọ́wọ́ bá áyé kí ẹ má ponú ẹgbẹ́ gbàgbé ọlọ́wọ́ ẹni bá ti máa ṣe rántí ọlọ́wọ́ bá ń kàn ìdáàmìlẹ́tìhì ìkọ̀kọ̀rọ̀tì ìsoríire tí máa wà pẹ̀lú nípa ní gbogbo tí wọ́n ti lọ́pọ̀lọpọ̀ nípa gbogbo ilé ìgbìyà ọba ń bẹ̀ yá wà náà tó àbí a ẹlẹ́ẹ̀kẹrin àlàáhàlì ọlọ́run yin àwọn tó máa ń ọlọ́run yin wọn ọlọ́run kí wọn الإخبار بما أعد الله لهم من الجنة والمغفرة الله تعالى يفوا وأنتم كتفوا من الجنة أشياء فرجي على خامسة إليك يا رون إخبار على الخسران من لا عنه بدين ìfòfó ìfòwárí pé ẹni tó ṣe ìdájọ́ pọ́ìntì ìrìnàjò ọlọ́ọ̀bá tí wọ́n ń ṣe nǹkan ní ìtúkọ̀ ìrìnàjò ọlọ́ọ̀bá gbajúmọ́ tí tìrìn tí lọ́gbà ilé ikú fà ìtọ́ wa ìsáàdì ẹlẹ́ẹ̀kẹ́ ìfà annáwó subhana o ta'ala zikirahu lahum ba'an zikirin lahu ọlọ́wọ́ bá tó bí lọ ó sì rántí rẹ̀ ní ẹ̀kan fún ọ̀tún máa ń sì rántí òun náà máa rántí àwọn ìrántí òun ọlọ́run ṣe ìrántí tí wọ́n sì rántí الرابع rẹ̀ ألا إخبار بأنه أكبر من كل شيء رواية إيه سنة الله أتوب بكم كلام كما نسنة با ما نسينا أتوب بكم كلام ما نسي دا با الثامن ألا كدي أنه جعله خاتمة أعمال الصالحة كما كان ìfìtàhà ọlọ́run ṣe é ní gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ rí òkè náà ìrántí ọlọ́run bá ìrántí ọlọ́run bá náà ní ìbẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ rí kábẹ́ bẹ̀rẹ̀ gbogbo iṣẹ́ rí ìrántí ọlọ́run bá náà pàdé gbogbo iṣẹ́ náà ìrántí ọlọ́run bá ní. àkáàtà ẹlẹ́ẹ̀kẹsàn-án إخبار عن أهله بأنهم أم أهل الانتفاع بآياته ìfọ̀nà ìfẹ́ àwọn tó máa sẹ̀rẹ̀ ṣe ọlọ́wọ́ bá àwọn náà dájúdájú ní wọ́n jẹ́ ti àwọn àmì ọlọ́run tó lọ ń gbé kalẹ̀ annahum kúlù àgbàdúrà bẹ́ẹ̀rẹ̀ àwọn ni wọ́n nílò àkà ètò jìnnà fáwọn olùmí ìtàbọ̀ gbogbo ìgbà tí ìrántí ọlọ́run ọba ìgbà máa rántí ọlọ́run ọba ń gbé àwọn àmì ọlọ́run ọba yìí ó ń tọ́ ń gbọ́ على عاشر جميع أعمال الصالحة بروعي ọlọ́run ṣe é ní alákàárín gbogbo ṣẹ́ẹ̀rí àti ní ẹ̀mí gbogbo ṣẹ́ẹ̀rí nígbà adama tukó dára tàbí ìgbìlà rò gbogbo wàtí bá ń ṣe ẹ̀sìn kan tí a bá máa ṣe ọlọ́run bá mẹ́ bí ara tó gbì gbogbo ẹ̀sìn máa ń ṣe gbogbo ìbára tó wà ní ìjọlọ́ọ̀ bá ní. bí ara tó lẹ́mìí ثم قال رحمه الله في بيان تفصيل هذا التوجيه ثلاثة آخرة دينا أطاوى ابن قيم رحمه الله بيت لا يرقى كتفا يكون لا يرقى واي ورحمة موي وان القرآن بسنة يرجوكونا مواي أما الأول ثم لا أقع هو أمر بالمطلق ومقيدا في بقى قلوب القاسة أما سلق لكم بس تفكرني وبارك قوله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا الدين قولي أماتي نتلوه بلقلقه أماتي نتلوه بلقلقه صبهوا بكته وأصيلا أماتي نتلوه بنيورو أتنيرولي هو الذي يصلي عليكم ولو بنين سبوا فينيني نيرجين malaikatu àwọn malaika rẹ̀ ń ṣàdúrà fún yín èyí kò rí dàkú mi lọ́dọ̀lù máa ti ìlànà nù wọn kò kú náà kó àwọn òkùnkùn ó ti dájú gbogbo báyìí máa ti jọba bẹ́sẹ̀ òkùnkùn kó hàn lọ́dọ̀lù máa ti máa wá jẹ́ mọ̀ tí àwọn ọ̀nà òkùnkùn kọ̀ àwọn ẹ̀sẹ̀ lọ́kọ̀ àwọn lóòrù kí wọ́n ti lọ́pàá nùwà lóòrù ẹ̀yọ̀ kanáàlì ọ̀nà kanáàlì yẹn máa fi sórí rí ọ̀nà oríire náà lè ní islam ẹ̀ ní gbọ́dọ̀ ti kà nùwà ara ò ní kùrán gbọ́dọ̀ lọ́rọ̀ nóòrù nóòrù ìmọ̀lẹ̀ kanáàlì orí àmáwọ̀dà kòkòrò dúró máa tó àìmáyé àìmáyé ọmọdé àwọn ọdún kòkòrò rọ̀bà sárábí mọ́mìnì rọ̀ àìmá àánú ọlọ́wà lórí àmọ́mìnì mọ́kọ̀ ó ti dáwà náà tó ń jẹ mọ́mìnì lórí ọlọ́ọ̀bà dókítà bàbá bí bá fi lọ èyí ló ti mú kàyé dàní kọ́ máa rán kẹrẹ tó rọ́bà ń lọ kàn náà yóò àwọn ìkọ́ aláṣẹ pé ìfúra ikọ̀ fún wa láti má ti konú kọ́wọ́lé tààrà gbogbo ìgbà fún ọjà àtòlè mọ́jìtẹ́nà àwọn òkùnú ní nàìjíríà láti ìrẹsẹ̀ náà tí ó kún kàn bẹ̀rẹ̀ ayé kún kàn jẹun kún kàn mú kún kàn mọ́bìnrin ìfẹ́ òǹkọ̀lówó ẹlẹ́dẹ̀ àdúgbò wọn jẹ́ ọjà àbí mẹ́ àdúgbò wọn kò sí ìgbà rẹ̀ wọn ìfìdí alámásìlì ìṣọ́lọ́ ọ̀bàlẹ̀ ìkọ́wé wọlá tẹ̀kọ́nù kálẹ́bínà nasùlá ọlọ́run ni mọ́tẹ́ àbí àwọn tó gbàgbé ọlọ́run bá àǹkáwọ̀ àǹkúṣàhùn ọlọ́run ni kò gbàgbé ara wọn bẹ́ẹ̀ ká ọmọ ìfàṣẹ̀kọ́nù àwọn náà kò sí àwọn bàbá súnmọ́ ìdúró ọba ọlọ́run ti kò gbàgbé ara wọn wọ́n rúkọ lé ayé làwọn mọ̀ gbé orí wọ́n ń أما تعليق الصلاة بالاستكثار منه بسواك أريري من بسيطان سيطلقوري واذكروا الله كثيرا لعلكم تفلحون الله أما سيمتي الله بان لك ولقو كالي باجري أي تيواي الله بان بي توا نوتو جري أي الله بان أما الصناع على آله وحسن جزائهم كيف أوا تمنتي ذات الله بان àti ẹwà ẹ̀sán wọn lọ́rùn innal muslimina wal muslimat àwọn musulmi lọ́kùnrin àti musulmi lóbìnrin wal mu'minati wal mu'minina wal mu'minat àwọn musulmi lóbìnrin lọ́kùnrin àti àwọn musulmi lóbìnrin ìdáwọn pé wọ́n zakirina Allah kafira wọ́n zakirat wọ́n wọ́n ṣe rántí lọ́wọ́ alọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àti wọ́n ti kú olóbìnrin adàlọ́ wọlọ́kùn maktibatin ọlọ́ọ̀lọ́wọ́ fúrẹ́sì wọn jì wọn òun fúrẹ́sì wọn fúrẹ́sì wọn àjìrànà àzínà àtìkánlá ẹ̀rí ọlọ́run ti bá wọ̀ tó àgọ́dọ̀ ọmọ ìwé àlùmọ́tì lọ́wọ́ bá wọn wá gbáǹkì náà tí wọ́n bá ọlọ́wà ní òun òun ó tó wá ẹ̀sán tó tóbi fún wa ayé kí ni náà قول يا أيها الذين آمنوا قول يعقم يد الله تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله أما جيكي أو ذكرتهم كدو أو أمتهم بي كبير جبعين بي نفس يلوبا من يفعل ذلك فأولئك هم الخاسرون أو ينكو فايدوا أشبا ينكو فايدوا كل من يكو فايات القيامة وأما جعل ذكره لهم جزاء لذكرهم له ما سقي ان ترى كما سمعتي ما بس يكي ترى با لن كل ما نتي ونا فكروا لي وهم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون كما سمعتي مما ما واشكروا لي ولا تكفرون الا كلام مولي

olùyálé jàdé kí ni fún ìtura bá ọlọ́bẹ̀ díẹ̀ pẹ̀lú sí ìjọ yẹn ìwọ́ bá òfin ní ìbúlọ̀ fún làkà ìwọ́ lò lò ọlọ́mọdé akó fọyọ́ tàbí kí àmì. náà ذكر عبد لربه محذوف مع صوف بذكرين لربه له انتباه سنة الله سنة الله ọlọ́wọ́ sàálẹ̀ ẹ̀sán pẹ̀lú ọlọ́ọ̀bá rẹ̀ nítorí kọ́lọ́dọ̀hù bí pẹ̀lú ọkàn rẹ̀ nú àwọn ọlọ́ọ̀bá ẹni bá ṣe rántí ọlọ́ọ̀bá gbàgbàwó bí sọ́ra àdìgbàkẹ́ tí máa ń ṣe rántí ọlọ́ọ̀bá síwájú lọ́wọ́ àti ọlọ́ọ̀mà náà ṣẹlẹ̀ tiẹ̀ gbàgbàwó tí máa ń ṣe rántí ọlọ́ọ̀bá ìgbà tó ti parí ju rẹ̀ sọ ara abdul mutkur alóògbà bí ṣe ṣe rántí ọlọ́ọ̀bá wọ́n tó rábí bí abdihi nàwọ̀án bẹ́ẹ̀ ni ṣe rántí ọlọ́ọ̀bá fẹ́rù ẹ̀ nígbà tó sọ̀rọ̀ tí ọlọ́ọ̀bà tó bá dúró sọ̀rọ̀ tí ọlọ́ọ̀bà láwọ̀ padà lẹ́yìn lẹ́yìn àfi mùsùlùmí ọlọ́ọ̀bà ọlọ́sùn àti ọ̀nà àmà ìfúbárò anú bí aná àkùbárò mi kò lè ṣe ìfìyà ẹgbẹ́ ìṣẹ̀rẹ́ tí ọlọ́ọ̀bà lórí wa ló ti gbogbo wọn lọ كقوله تعالى أتقتل ما أوهي إليك من الكتاب ما كقرآن تاسوا هي أكل الصلاة لما بين الدروم إن الصلاة تنهى عن الفاشاء والمنكر يجو يوم قفني يبقى بجاء تفاكيو بامو ولا ذكر الله أكبر إن أنت لو بسيو والله يعلم ما تصنعون والله بما مبون تجلس سبحانه وتعالى وعما خط الأعمال الصالحة به يا كذب بشاري إن تبعي ناني تفاكيو

لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أي لعلكم لعلكم تشكرون أنتم في لعبة خط بي الحاج الشهادة نا هناك لعبة لهم الله في قولي وإذا قضيتم هم تبقى الشهادة فاذكروا الله إما شهادة لعبة ذكركم آباءكم مثل البخاري أو أشد ذكرى ذكر الله تعالى ọmọ bí ìsọ̀lá tó bí káwọlì ọmọ tó parẹ́ pẹ̀lú irun àti ìgbàwẹ̀ àti jihad irun gan ọlọ́n parẹ́ pẹ̀lú irun àti ìgbà pé ẹ̀yà kàmẹ́tìmù sọ̀lá bá tó wọn tán àkúròlá àkèyàmọ̀ ní wọ̀kọ̀ ó dùn àlàdù lóbìkù ẹ máa kẹ̀lẹ́ tẹ́lẹ̀ wà lórí ìdúró lórí ìjòkó àti lórí ibùsùn yín ní ìdúrà irun tí kó lè fi sọ̀lá tó bá ti kí mọ̀ tán lójoojúmọ́ فانتشروا في الأرض فاقتروا إليه وجهة وابتغوا من فضل الله كما وانوا أموري وحلوا وبا واذكروا الله كثيرا لعلكم تفلحون كما شهد الله على قلقه فلتاج ليات القيامة لهذا كان خاسف الحياة الدنيا بسيطي هنا يجي إقاري إقاري بكاية يومين وإذا كان آخر كلام لعبد أدخله الله الجنة حاجة كورة فيه مصر وإذا كان آخر كلام عبد لكن أنت لو أنا محدد وبكين دخله الله الجنة الصحيح. الصحيح سيجوا الجنة نبدأ بأيكوه من كان آخر كلامه لا إله إلا الله لوي دخل الجنة أدخله الله الجنة واما اكتفاء الذاكرين بانتفاء اياته باكي او توجيه تاع نا لا وانا دولو بارك تاع وان سان فاني كلو وان ايو نو با قوم اول الباب ولا دي لا كاي في دينا قول اقول اسي قول اقول اقول تعالى ان في خلق السماوات والارض من يريد ان يريد السماء في السماء في واختلاف الليل والنهار جاء ساتي وبدن تكروا آية لأولي الألباب إتنام فاسبن لك إتنام الذين يذكرون الله قياما عندما يتحدثون بعد يقولوا قوتا تقولوا وعلى ذنوبهم قالوا ما تدعوا أولي بسما جنوبا آية إلى هم بديا كما لو ما قوتا ما قسم torí ìkọ́dé kiri yóò ní kẹwàá ló ṣùgbọ́n nígbà ìdíje fún ìdíjewa láti yẹ̀wò ní ni ìsinmi ẹ̀bára lórí ìdúró ẹ̀bára lórí ìjòkó ẹ̀bára lórí ìsòlẹ́ mọ̀tẹ̀ láti ọlọ́wọ́ bọ̀ ara wọ̀ dáàlà ọ̀rẹ́ abẹ́ pẹ̀lú àyẹni tẹ́ ìdíje tó kúta àkọ́ yóò ní àgbọ̀rí àrí kàrí láti àdọ̀rọ̀ àrẹ́ ìsọ̀ tẹ́lẹ̀ bí àwọn sọ̀hábà bí àwọn ìmà ìgbà tó kọjá kan wá ní ìdíje tó ara ó bí ìlú àkọwà láti ìdíje báà lórí dùn fáìn báà lórí kó ti dédé báà ìfẹ́ báà ń jẹ́ jùgbọ́ ìdíjú ara ọ̀ ìdí yé wa ọdún mọ́tò àfọ̀ yé wa àmọ́ tí ẹgbẹ́ mi kan mo bá a sọ̀rọ̀ nígbà tí a jẹ́ jùgbọ́ fáìn àwọn afọ́n bí àkànlá wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ bá ní jáde débi kọ́lọ́m àti àyẹ̀ bá dìde ní ọ̀sáàsì kílẹ̀ iná tó dìde iná tó dìde ní ní à kò sí ìjọba ìsìlámì nígbà kẹsí ni pé àwọn èèyàn ti ṣàgálà àwọn tí wọ́n ti wà bíi pẹ̀lú nǹkan míì tẹ́lá ní kí wọ́n dìde gbóyè fún àkọkọ̀kọ̀ sí ibi kan náà múlẹ̀ àkókò máa di jù di jù yẹn ọlọ́gẹ́ tèmi sàmì ọgẹ́ tèmi àwọn afásọlá ìkòkò lu ìṣẹ̀bí òdì sí padà nù ìṣẹ̀ wọn ti hàn nù àwọn tó ń sọ fún wọn lọ agídí kẹ́ àà àà àlùmíẹ̀ kúrọ́mà kìyàmà ọkọ̀ wúdà ìgbélò ìdìbò àwọn oníkòwúlà ìwúlà fún ìṣẹ̀lẹ̀ ó di yéwà wallahu ta'ala a'lam amma masabahti masabatuhu jami' al-a'mal iqtiranihi biha huwa ruhuha ke ibarin ibati ko gbogbo iṣẹ́ pẹ̀lú iṣẹ́ rẹ̀ kìlú hàn tọ́lọ́ ọba ni ọkùnrin rẹ̀ ni ìṣẹ́jà mi rẹ̀ ìnáwó subhanahu wa ta'ala ọ̀bùsọ̀lá ọlọ́run so ìrántí ọlọ́ba pẹ̀lú òun فقوله تعالى وقلي وأكل الصلاة للذكر إما سنتي الله بارك ما سنتي أما بيقول وأكل الصلاة للذكر ونقلي إما بيقول وأكل من سنتي وأرموا بالصيام والحج فلا تتاو ọlọ́wọ́ bá pa ìṣẹ́lẹ̀ tó lọ́wọ́ pọ̀pọ̀ máa yọ àwọ̀ gbogbo ṣe hajj wọ́n هو الروح wọ́n hajj yíbo náà ni ẹ̀mí hajj àti kọlọ́ rẹ̀ mọ̀kúsọ́ọ̀lù àti àbálẹ̀ rẹ̀ fi hajj ìgbà kára sallallahu alaihi جئل الطواف بالبيت والسعي بين السبع والمرأة بالذي أتي تواف اليلوة والسعي بين الصفا والمرأة أتي ساعة وساعة صفاتي مروة ورمي الجمار عتي سوقه حرسكه إسلامة الذكر لا هي لا تبقى لا تلوب بعد لا بالجماع لا تلوب عليه لا تلوب بعد لا تلوب عليه نحن بالجهاد أقرأ للجوب إن الله أمر وأمر بالشير يقولون قد ملاقات الأحقان تبقى بها وفاة فتحت للآداء يا باب الجنة تعالوا قال تعالى الله يا أيها الذين آمنوا قولوا إذا لقيتم فئة فئة فقد يعمل النار عندكم فاثبتوا وادعوا يسحب فيه واذكروا الله كثيرا كما يسمى الله لكم لعلكم تفلحون كيف جاءت الله دعوانا تجي هذا القيامه هذه وجوه عشرة لنا وجوهنا ميوة ففيها ذكر في القرآن الكريم فيها كلمة بجوان القرآن لك عليه ولكل وجه من بعض الأمثلة من الآيات القرآنية هذا الموافقة بجوانك وكان هو أكدو إنه آية القرآن والقرآن الكريم ملأ بآياتي أقران قريب أكفا وآية المندرجة تاتي هذه أنواع ولا العبد أو نرورو أو نرورو يمكن أن أبعين هي يسيرة أدخال تسجد مقاتبي قريبا متناولة حكمة فتي روى من قرأ القرآن تبرى بآياته يبقى القرآن تبرى آياته وأحسن وأورأ ما قاله إمام الشوكاني رحمه الله في سياق الآخر وصلوا سيبقى قال لكم جرت إمام وإمام الشوكاني أولون كبا كنين ورمي وهو ينطبق هذا سياق على سياقنا هذا شو سيبقى على عيدة وانا نسيين بعيد هذا تمام انتفاق نبقى دام حيث قال رحمه الله nígbà tá a sá wa alam ṣàwùkárí sọ báyìí pé wàhálẹ́m fáàmà أن الإيراد الآيات القرآنية على إثبات كل مقصد من هذه المقاصد لا يحتاج إليه من من يقرأ القرآن العظيم. كذلك بما في ayo irunka awa irunka tán bukata kò bukata tí kò daga kòkòrán kankan iná ìbá akadar mustaf alkarim كما في المتحان لك من يندوى فعلى ذلك في أي موضع شاع ذلك وخطبه القرآن ومن أي مكان أراد ببقى شيء ملكتي في أي معد أراد ببقى أعوان تفتون تفتون بدأوا محفوظا جوابا في مشكولا أكون من فاتحته إلى خاتمته جوابا هو على تبدأ دي قريرة انتهى كلامه رحمه الله الإمام الشوكاني رحمه قريب به كان بيابي صلى الله على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته